أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم آمنت بالله العظيم وكفرت بالجبت والطاغوت واستمسكت بالعروة الأفقى لا انفصام لها والله سميع عليم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله الكريم سيدنا وحبيبنا محمد صلوات ربي وسلامه عليه وعلى آله وأصحابه أجمعين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم فألهمنا الصواب وجنبنا الأخطاء بما بفضلك وكرمك يا ذا الجود والكرم والإنسان والمن رب اشرح لي صدري ويسر لي أمري واهل الاقدف من لساني يفقه قولي ست الله مزبولنا علينا وعين الله ناظرة إلينا بحول الله لا يقدر علينا والله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ بلا حول ولا قوة إلا بالله العلي العظيم السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته

على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد آمين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن خذ العفو وأمر بالعرف وأعرض عن الجاهلين أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم báwọn ló mú rí àkàbẹ́yọ̀ ẹni náà yẹ kí èèyàn náà kọ̀ ẹni náà yẹ kórí ọ̀chẹ́ náà mèrè ntú ló mú rí yìí lọ́wọ́ àkàyọ̀ ntú mú rí yìí náà náà yẹ kẹ́ yìí kúrì àfọ̀ àwa mọ́rùbí ọ̀rùf. kúrì àfọ̀ àwa mọ́rùbí ọ̀rùf wà á rí ọ̀rùn ẹ̀wọ́n e tó mú rí tuwo kusa náà hí àlàáfù tuwo kwa sára hí àlàáfù ìtumọ̀ yìí ní ọ̀rọ̀ ẹ̀nà ọ̀nyẹ́ pàápà inú tumi àlàáfù ànàbẹ̀ ọ̀dùkà yìí anarem ine bira da nene ehwanara anara wẹẹrù ọ anara wẹẹrù ọ nene ine bira tuwokọ no ime wẹẹrù ọ ine Ana akata aso nabọwa aso ka ẹdẹ na ime. aso kaka ara nyemi na adwe tumo man be do je yo amaro de wo eri ne duro dibi akọwo amaro de wo imebira etero mime omuri aka ntu omuri kotu okwo no odo no weyi aso kaka aka ma ne mo na adwe láti ọjọ́ mọ̀rí yìí anyị ịrayọnọ amịka anyị nira ya ehe amị abịhịa ehe n'ọnyị ehe erebere igwu n'ewe ọnị brọdọ n'ọrụ tu dọka anyị ema kaa ala masị m were ema kaa brothers

bí wọ́n bẹ́ẹ̀ jọ náà wọ́n mú kòrò bí wọ́n ní ìkíláàsì ẹ̀yìn tó sí iná wọ́n mẹ́rẹ̀ bá sí kyẹ̀rẹ̀ ní yẹn ìkíláàsì ọkọ̀ wọn mẹ́rẹ̀ àdúgbò mọ́rí yìí wọ́n mẹ́rẹ̀ ní àdúgbò mọ́rí àwọn ọdún wọ́n sì mẹ́rẹ̀ sàkátà bí wọ́n sì mú wọn wẹ̀ yìí àkẹ́tọ́ ẹ̀kọ́ náà àmẹ́ súnmọ́ tó súnmọ́ náà àmẹ́ dúró àwọn wúrọ̀ ní wọ́n yìí ó jù wọ́n kò sí. wàrẹ́ wá sí ilẹ̀ kakangudu wá sí ilẹ̀ wọn àwọn hírẹ̀ yàrá náà bọ̀ nkẹ́ wá ní wọ́n mẹ́tọ́rọ̀ mẹ́tọ́ ẹ̀ bọ̀ mẹ́rin wọ́n kò sí. wọ́n mọ̀ sí kó mọ̀ ní súnmọ́ tó mọ̀ ní ọmọ wọn. àyíká ní ẹ̀fọ́ àti ní àdúgbò mọ̀ do ara nyina ɛho mu do me do nyi no so ka kituna do ra nyi so ka yi tena ma tun to mori ituma na wa bari o otire no na na khudh al af ana yomu na uni fa yitu ne na e won so mori tuwo ku a ɛhɔ pe bira ana lɛ ɛfo mɛ ni biretere ɛhɔ pɛ na ɔhɔ so mɛ so wɔrɔ no

wa mɛɛrɛ ŋo yafa nene asore mɛɛ kata ŋo yafa nene. mɛɛrɛ ŋo yafa nene asore mɛɛ kata ŋo yafa nene. don tó mo sɔn lɔn sɔn lɔn bɔ tɔ. ɔkɛ yi de ana se dɛ ana se yɛ ɔda kɔnɔ sɔnyɛrɛ ɔna bɛɛ la bɔn a zama n'ara ŋo nana e ba de kana ara ŋo a bɔ ne se. ana ara ŋo hu ana ara ŋo hu anaherehu the economic thing. lọ́tọ̀ túnmọ̀ rí aláàfò yìí ìtumọ̀ yára ní ìbìrẹ̀ wà ní ọ̀rẹ̀ wọ́pọ̀ ní mẹ́rùnmẹ́ ní ìbìrẹ̀ tẹ̀rẹ̀ tí ó kọ̀ náà ìtumọ̀ sá kó dẹ̀ láàfù tí ó kú sọ náà yà láàfù

ina kɛyɛ nulugu ɛnu so wɔ ma ma ituma ebe nana ɛnyɛ ne nyɛ kɛkɛ ɔmu yi amamanyi kata yi ni tuma na se ɔ kodolaafu kodolaafu wa amoro bɛn ɔn waare amel jaahili kodolaafu ɔmɔ yi kɛ wɔn tɔ wɔn yi tuwokwo oige ihe onire tuwokwo ije ihe onire yagao yavere mao yiragwao tani apennene hedao tani apennene hedao khudh al af suwa basai oije ihe

ọ̀fíkà wà áhùrúdà wa tẹ̀tẹ̀ yọ. ẹni wa tẹ̀tẹ̀ yọ ọ̀nà ọ̀bọ̀kọ́ mọ̀lì dọ́yìn ní ìdúró mọ̀lì ẹni sóde tẹ̀tẹ̀ yọ dòdì káyé ẹ̀rọ ọkọ̀ sálámà yẹ nkùkù wà á sọ̀rọ̀ ayé mi ẹ̀yìn sóde mu tẹ̀tẹ̀ yọ bàyẹ̀ wẹ́ ẹ̀rọ ọ̀nà mi yìí. wùdà wà á mú ọ̀fọ̀ تتوتم ريم وأمر بالعرف أمري كنت أمري أكاكا مويلا دامو يتوانا الأمر بالمعروف والنهي عن المنكر iso muri wa gba ne to ba ne bi no to wono aka aka mo ida da ka ka ho no akobe on di iso muri wa gba ne to ba ne bi no to wono anyị ka ka aka slọtụ otu omori n'isi anyị ka ka aka ekwekwunye sama ahị al'amuru bil ma'ruf na ahị na adịm ekwekwunyere iwe azi ekwenyere ihe karịa omori ekwenye ka ka aka ahụ na ahị mme ama ọhịa eme taa ka akwụna kọsa mba ahụ ọzọ oyi wudo chete abdallah ayɛ dɔ gɛrɛ hɛtɛtɛtɛrɛ ɛnɛ yɛ liire ɛnɛ yɛ liire hami yɛ ìjọba yɛ àmà yɛ kàṣí lè ka yé wé ìdọ́mọ ìlọ́sọ̀ ní ìmọ̀ nfààní omi yɛ yìí yɛ díẹ̀ ro kàyé bí yɛ yìí yɛ ní gbogbo yɛ yìí lóyún dɛ ni àná ìbá yɛ àmà yɛ kàyé dɛ yɛ tẹ̀tẹ̀rẹ̀ à ń kó wọn nàn bẹ́ẹ̀ kó ní sáà yà wà sàmsàm kàkàkà àkàrí ọmọ yìí àmúwáàzí àkàkà mọ́ àjà àkàkà kú náà ayé dɔ gɛrɛ hɛtɛ oyi wu do tsɛtɛ ŋu ɛkplɔ do dzebulu ala de mihi lọtún tó mori yìí wọ́n bọ̀ mori ọ̀nà wọ́ta ọ̀rẹ́ káyé ẹ̀fẹ́ mọ́ tó mori yìí láàkáyé káyé wọ́n ti tẹ̀kùn ní nǹkan ọmọ àtúnyẹ̀bí ó náà yẹ lọ́kàn yìí. يأمرون بال... ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون ولتكن منكم أمة أمريكا أني إنك كماي يدعون تمري أني ربو إنك يدعون إلى الخير أما يبغى أن يزعيني ويأمرون بالمعروف ده يا كاكا موزع

bọ́dún masúmọ̀ kẹ̀kẹ́ yìí àmọ́mẹ́rẹ̀ ẹ̀rọ pẹ̀tà máa bọ̀ ọmọ ọgọ́rí anábà na bẹ́ na eme ẹ̀nà mẹ́rẹ̀ ẹ̀ àbọ̀ ẹ̀nàmẹ́rẹ̀ na bẹ́ fún yóò lórí. pàtó tó mọ̀ yìí. ọ̀gá ìkẹ́ kúmọ̀lù mọ̀fìlẹ̀wò dọ́mọ̀rí àkàí ní pé ليسوا سواء من أهل الكتاب أمة قائمة يتلون آيات الله أنا الليل وهم يسجدون يؤمنون بالله واليوم الآخر ويأمرون بالمعروف وينهون عن المنكر ويسارعون في الخيرات وأولئك من الصالحين ليسوا سواء أمريكا أهل كتاب أنا ببون نتوكو كتوا إيه نيون يرى أبني أبني إيه إيه ni ebiro nyara ni mewu da kaka udiri weki akoko udiri udiri o le tu ehun anele da udiri o le tu ehun yabo yabo no omurika e abenne e toro nya min alil kitabi ummatun qa'ima anyi ina nene kake jita kanda yete ina ni babo ni ni to ku kwa to won won enana ku eteje ne kake yatluna ayatin la eya eya kita kando mure ya matura ana lai ini umenyi ni rahu wa hum yasjudun abeni masibikite yomuri eya kusala láti ohun tó mú nínú ẹ̀ àkọ́sàlà ọmọ mẹ́kì jẹ́ ní ọmọ múrí ọkọ̀ náà báyá iná ní bọ̀bá náà ní ti jerusalem ní tẹ́bìrà lónìí rẹ̀ ṣe àmẹ̀mẹ̀mẹ̀ ní mẹ́ mazila ìsáyẹ̀rọ̀ lónìí rẹ̀ àmúbọ̀bá amdẹ́ni ní bá ẹ̀yìn lónìí kẹta ẹ̀ ẹ̀ akoko wei dɔ kɛkɛtɛ dɔbɔrɔ tún islam dɔkɛ tó nɔn nere yi dɔbɔ nɔ wọ́n tún tún àwọn yìí a yẹ mímí náà níbo mímí yà kọ́ yìí tọ́n dèkè mẹ́fẹ́ islam ẹ sì dè kẹtẹ àwọn yóò mìíràn bẹ̀rẹ̀ láàyè wọ́n yóò omori kenne donini ono omori kikonyara onivini dere doka nyiku idemikun ويأمرون بالمعروف وينهون عن المنكر dẹ́ni náà kàákà àmọ̀ ìzán bẹ́ẹ̀ á kàákà àhóhùn náà hìn òru di yóò yẹn wòye sọ́ọ̀rì òhun náà ìlú kọ́ọ̀yìn bẹ́ẹ̀ á mẹ́rẹ́ jìjì inú ìzọ́ mímì ni bí ìzì inú ìzọ́ mímì bẹ́ẹ̀ á mẹ́rẹ́ jìjì náà. وأولئك من الصالحين أمري في من وذن أنا هنا زايزاني أمري زايد كتنا ونا ده أمري ده كلا إني بني إسرائيل إبدي أنا بابا كوني أمري أكاي لعن الذين كفروا من بني إسرائيل على لسان داود وعيسى بن مريم ذلك بما عصوا وكانوا يعتدون كانوا لا يتناهون عن منكر فعلوا لبئس ما كانوا يفعلون أمي وكان الذين كفروا من بني إسرائيل alalisani dauda wa isa bin mariam wọn mori kò ziri mu ọvọ ẹnana mu kawo iná ní bàbá kókó nìyí àbàrà wọn ló ziri mu alalisani dauda wa isa bin mariam bẹẹ olùdí nínú ọba wọn ló wà níbi dauda rẹ ata níbi isa bin mariam bẹẹ ké ẹ àníbi ẹ yẹ nínú ẹgbẹ tùzù nínú ìwà sẹmẹ bẹẹ ni kẹdùmá aṣọ wọkẹ mi àtàdúró agbóbi bí ẹnẹ mmaari ọrẹ mẹmẹhẹ ẹnẹ nìyẹn mẹ ẹ agye náà ẹ ẹ bá ọbẹ lọ́wọ́ ní dọ́wọ́ kánìkà yìí kánú láyà tẹ̀lé àwọn amúnkárì fàánù kánú láyà tẹ̀lé àwọn amúnkárì fàánù ẹnẹ mà mu kàhúnú bibi. odidi na náà mi ọmọdé kẹ ẹnẹ mà mu láyà tẹ̀lé àwọn láyà tẹ̀lé àwọn ẹnẹ mà mu. ọzọ ọrọ maka ka ọmọ yìí ọkùtù yìí ẹni fọgẹ akúmọ yẹ kanda ẹni bìrẹ náà ẹrẹbìrẹ yà ẹni tí bìrẹ ọmọ náà ẹrẹ ẹrẹ adájú polo yà n'ere kàdé ọmú dìbí ẹnyẹ náà n'ọbọ dá náà fọdún dé èyí ní tó yìí èyí ní tó yìí ọmọ náà bá sí ọmọ ìtì ẹ̀tẹ́ yìí ti gbìyà jòzí kẹyẹ eré léhu náà dáàfẹ́ káyọ̀ kẹyẹ náà bó dá sílẹ̀ léhu náà ayàkùnrin labi sọ̀nà kan yẹ fàdùn ọmọ orí kò dàbí iniri mu kɔrɔ no ka yi na kora aba yi ni community da nye nana mu didi da ebi wa na mu kaa yɛ ka huulu didi de na zama kaa yɛ ho duura ta abada na wuli yize a mu didi ɛyɛ na gɛl wa yɛ ku didi ɔn ama yɛ wuli ɔba na yi yuza wa yɛ nsa ne nyanya mu wa na ba kaa yɛ ka na wɔ de aso na ma no kome de. láti ọ̀tọ̀ wọ̀nyí ira parahu ini arafa na ona na no nyanyara omori ini di akare na na yi owo na pe sabat no mori akani kai falamma nasu ma dhukiru bihi أنجينا الذين ينهون عن السوء وأخذنا الذين ظلموا بعذاب بئيس بما كانوا يفسقون فلما نسوا ما ذكروا به omori kije ni hiai isana simuwa ziwa anasi mai tamaiwa kasoma ni meninde asore zio woni imekuli sabat ono moni menisi anjaina alladhina yanhauna ani sui omori ke nana muwazi de aka ye nana azi mubuka asore zio woni omori ke dare hawa ono hawa ọkọ ọhụrụ ya onye ọka nyewa وأغنى الذين ظلموا بعذاب بئيس بما كانوا يفسقون ọmọ ríkì dọ́mẹ tàn bàbá wa ẹnẹ́rì ẹnẹ́rì kàkà yìí ẹ mi gbúná yẹrẹ sọ ni mi ríro iná yóò di yúro yà má kàtẹ́ wọn rírí àkàmá wọn ẹni náà mẹ. wàá kọ́ mọ́ ẹni ni yà àgbà wọ́n yóò dẹ̀ fún àgbà mọ́. anyi mi náà di wòwò dáyẹ̀ ni náà ẹ̀ bá yìí. bẹ́ẹ̀ni nana yìí kaka ẹ̀ mẹ́ẹ̀mẹ́ ẹ̀dá abẹ́rẹ́ mú ka asáré na hóun náà nù. àná mi gbèsè dẹ̀ tam. ìjọ mo ní àkàrà yìí ní pọ́lẹ̀ yìí tẹ́nu náà nù. lọ́wọ́ ní èsì yẹn nìkan yìí. ẹ̀nà náà mú wá ha ọ̀nà kò òyà bá mú ɛnene mu didi lɔne tane wala wa lɔne so yawa wa ɛ ɛnene mu didi amata mɛrɛ mu wa ayi ka hu mu didi lɔmɔdi kuli mu lɛ yɛn ɔkai bɔsɔ yɛrɛ wa ne bɔha wa ne omuli ɔkai ɔkai sɔ sɔmi yɛrɛ wa alijaza min jɛ silamu o wa ma mɛ o wa mɛ mɛ o wa mɔni bɛ su tan. ẹni ẹnìmẹ̀rẹ́ kúrin ní yóò mọ̀rí ìjárí yóò mọ̀rí yìí ìjábà rí yóò mọ̀rí ìndé ẹ̀nẹ́rì yóò mọ̀rí ìdè àmọ́ ìjẹ́ni ní kúrin nu àgbàmọ́ àrí yóò mọ̀rí àlọ́ ìjọ mọ̀rí ọ̀rọ̀ àkàrí ló kúrin ní ẹ̀ rẹ̀ wá àrọ́ wa o tó ọkà àmọ́ yìí obìnrin ẹ̀húrú bọ̀ ọ̀nà ọ̀nọ̀rọ̀ káwọ́ ojú òmòrí ẹ̀ àbọ̀ wà ní ìtọ́ káwọ́ ẹ̀mẹ́ ọmọ ọ̀hún ọ̀hún mẹ́ ìdó òmòrí ànàfin kẹwé ẹ̀rọ náà mẹ́wé kúrè slọ́tì tó mú ní múrí ọ̀bá yà yìí múrí ọ̀bá yà yìí àmì àmì. خذ العفو وعمر بالعرف وأعرض عن المجاهدين وإما ينزغنك من الشيطان نزغ فاستعذ بالله إنه سميع أليم وإما ينزغنك من الشيطان نزغ فاستعذ بالله إنه سميع

do wa do wa ko yo lenu ukapkata komere ɔdi do do wa iko hɛ wa ima yɛ zɛ dɛm naka ɔba kanyo ayi wa ima yɛ se ba naka ɔba kanyo mina shaitan ɔnu bi o nasgun oyi kure yɔzɛ o oyi kure yɔzɛ ŋu jozi sɔ de kɛ ọ̀nàrí dòrí àìmà akọ àmà ẹkọ dàkúrẹ ìhìrẹ wọn àìmà akọ àwọkà mẹrẹ àmàlì nírẹ òdìrí ọrẹ yẹn bí dòrí ìsànà ìsì inú hílẹ inú hílẹ ìsì kọnà mi ọ̀sẹ̀ ẹwà mẹrẹ ọrẹ yẹn kó yìí wọn kà kàpẹ kẹbíọrọ yẹn màmá kàrẹ ọmọ àmà àwọn ọmọ lọsọlọ tó abikuwa ma ese garaba ina ewere ewere isi ahụ ina onye nweke ena ebe ọkọrị lọkụkọ akwụkwọ ekwuwe Nazgum ama nazgu ekwete e, nazgu of the an ifsad oyidisa olùyìjẹtẹ owó ọmọ ọbẹ yìí rẹ yìí anabi yusuf dɔkaka mimbaadi ma nazaka shaitanu bayini wa bayina ikhwati mimbaadi an nazaka shaitanu bayini wa bayina ikhwati ɔbɛrɛ ma nɔɔ ahyɛnta ne ne gyina kaka ne mmerɛ nyara mimbaadi an nazaka an nazaka shaitan nazaka idɔ nazaka idɔ etonju dozo di isa wɔbɔ mu rire wolo inu sɔtu yosufu ọ̀fọ̀fẹ́rẹ́ mọ́mọ́ ṣe tán mi lè dúná kankan náà nìyẹn ẹ̀yìn àwọn bẹ̀yí ọ̀dẹ́ ìrìn ẹ̀kọ́ ti. sọ́tò tó mú mi. ọmọ yìí kẹ́yìn ọmọ ẹ̀ báyà. wà á má yá nígbà tán ná kàmínà ṣe tán iná gòm fasáyé dèlà iná hó sàmì ọmọ àmì. àwọn yìí orí kúrẹ́ yọ̀ọ́ báyìí anáhùn ọmọ ṣe tán isomuli akanyi hɔn nika yi ɔna akanyi hɔn ɔna ihe pɛtɛ to ha ɔna ihe mu ha kama ne mɛ wa efe nye wa na mɛ peter ne kaa kɔ ɔrɔ ma ne mɛ ɔna mu kapi o kyi sari ɛwɔ fɛ visa de yɛ kaa wɔ wo anyi pisu nsi pisu la ɔna ɔba agɛrɛ tɔtɔ tɔmɔ ni yi tɔmɔ na omuli esi ye mmerɛ kɔ ebiwa shaitan na ɛhɔrɛ la hɔ so omuli baka mu fasaye bela omuli kipa yi sɛnɛ wɔn bɔ na omuli yi innahu sami'un alim ko na omuli sami'un ɔnɔ ɔnɔ ɔnɔ omuli ɔnɔ awo abɔni akabɔni ni wɔn alim dɔni yɛ riri isa isa yi na yɛ ayi isa yɛ yɛ aka yɛ ka mɛ mɛ omuli kɔ yɛ riri yɛ. أصلاة تمرين في يمن صلوات ربي وسلام على الحبيب المصطفى الله يا الله أنا رجل كيوانا ما كارك؟ ما هو سكا إغوانا أجيتنا هوريكي domori kadara kawe ee eh, nu mani hure yi kɔnɔ kura omi sɛ ɛwɔ eh, fo ma ɔkpa dɔn kure kuto dɔka ɔki dɔn ni dɔn dɔn ni dɔn kpe ku ɔkpa ɔma dɔn ni wàlɛ ɔkpa eh. dɔn ni kuti re ɔkpa ɔma dɔn ni wàlɛ ɔkpa dɔn ni kuti re mo tuntun mo tuntun báwo wà dɔka ɛnɛ ni wò hara.

iriyɛ na ɔna kɛtɛ dɛ ahara so ana ɔka dɛ ɔno dɛ ɔno na asɔkɛ ɔno na asɔkɛtɛ no ɔka o ɔsɔ ni bi ɔsɔ na wa dɔn na ɛgɔdɔ ɔkɛsɛ ɔno na ɛrɛ ka yi kaayɛ ɔna nyɛ tɛnɛ ɔna ɛna de nyiri yɛ no ɔsɛ ɔsɛ nuhu na la ka ɔba wo nuhu yɛ no ɔyiri yɛ no ɔkpɔlu yɛ no la o. dɔw yɛ ni ma fa bi ka ye irezi ɔlɔmɔ nyire wɛ wɛ kun mi de yi bɛ nyire ti de yi kiri jɔ na ha o wa ka da na asopo de mo wa mɛ wa mɔ ha la ti ka ye wa tɔ yɛ nyire ɔtɔ yɛ dɔw yɛ dɔ dɔw yɛ kpɛm yɛ si yɛ yɛ inú wọn ní ṣètẹ́ lọ sí nílé wọn ló dẹ̀pẹ̀ ewu ní mọ́ọ̀lá kẹwẹ́ lọ kẹwàá ní màkàní àdúrà rẹ sọ kánà kọ́ ẹ̀rọ rẹ sọ wọn náà yẹ mọ́ọ̀lá ọ̀hán lọ́mọ bá yẹn wọn. ní ojú lé mẹ́ o sì ní ìwọ̀n lọ́sọ̀ òmùrí yìí òmùrí ẹ̀ máa ń ká tẹ́tẹ́ sẹ́sẹ́ ọ̀sẹ̀ yẹn ọ̀dà ọ̀tún ní jọ̀nà ọ̀nà ọ̀dà ọ̀tún أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم أرو إني إنو مني أكاك أبامني إن هذا أزومني إلا سيريني أقول من دلنا نتكون بشيطان الشيطان من نيني يا ما كاين هذا الكاين أزومني يا شيطان يقتله نفا صلاة يوم الله عليه وسلم kẹ́ẹ̀bí ni ẹgbìndì yára ní mùsùlùkù bụ ṣètọ́nà ọdún mẹ́ta rẹ̀ fẹ́ mi sọ́kùnrin mẹ́kẹ́lẹ́ tàfẹ́ ní ọmọ kàwọ́ na ti na náà hàmẹ́ ọ̀nà ṣètọ́nà ọkọ̀ àmẹ́ ẹ̀nà ṣètọ́nà ọkọ̀ àtúwà rẹ̀ sẹ́yìn ní ẹ̀yìn ihu ẹ̀nà ọ̀bà tó mọ́ tó múrí ẹ̀nà jẹ́ ẹni tó tó ọmọ ìrẹ̀gbọ́n náà ìfúnná ọ̀rọ̀ ṣe tọ́ka àwọn ènìyàn ẹ wà hàn. àyà àwọn ṣe tọ́ mi lè gbé ehu iná wà ẹnì wọn mọ yẹ nìyí. ìlú mọ yẹ nà àwọn ṣe tọ́ mi lè gbé ehu ẹ̀rọ náà mú wá sí ẹ má kàrẹ́ yẹ ewu yìí. àkànyà wọn ṣe tọ́ náà mẹ́tọ́ wà rẹ̀ sún de asita nana aba anaba akɔ ɛfɛ kɛ na ana ɛna da pɛlɛ na kari yɛ wɔmɔ yi ebu ya shaitan hadi ebu junuba ebu digere enama ya ahwa kwa ina shaitan hadi ena ya kwa se ana ma boni ka shaitan hukerekere ena da na kare umori ena boni ka shaitan hukerekere ena da shaitan hukerekere ọba bá yí àbí dáyé ní níka yẹ asásí ní adúlá nù ẹ bàbá ẹ náà kúrẹ tẹ ṣe tán ẹ bá dáyé ọ̀rọ̀ bọ́ọ̀ náà mẹ̀rẹ̀ ó mọ̀rí yìí dáà má kẹ́yẹ tó dọ̀ mọ̀rí yìí asúṣẹ́ adúlá nù ẹ. kẹwàá ṣe ká ní dọ̀pẹ̀ hù àmọ́ wọ́n bọ̀ ó bẹ̀rẹ̀ níka yẹ.

kọ̀kọ́wọ́ o ní ìdínà sírọ́tọ̀ mọ́sùtàkì náà ní fàtíọ̀ ní àkè ilé ìrìnà ìdínà sírọ́tọ̀ mọ́sùtàkì yẹ́rọ ọ̀rọ̀ musulmi ààrẹ yẹ́rọ ẹ̀mà ìkó múrí ààrẹ omúrí kẹ́yà tẹ́fẹ́ ẹ̀yọ́ ní kọ́nà ọgbẹ́ wá tó ààrẹ sóbi èyí pẹ́tẹ́tẹ́ sódò náà olóòwúrú ìdínà sírọ́tọ̀ mọ́sùtàkì ní ẹ̀ẹ́dì kẹ́yà èyí ó lè òsọ́nà ní ìhìnà náà àbọ́wà dípé mọ́ríkọ múrí ọgbọ́wọ́ tó ọ̀rẹ́ fún ikọ́rọ̀ múrí ọmọdé wà pẹ́tẹ́ káwà náà ní aka dípé ọmọrí ẹ̀mù bí ọba yẹn èsì wọ́n mọ́rí àwọn àni ìtú náà bẹ́ ìtú òbí ẹ̀rù ìtú náà má gẹ̀rẹ̀ tó ẹsẹ̀ tó ìṣẹ́ náà káwé rẹ̀ lẹ̀ ẹ̀ amakọ́fẹ́tà àbùká dípé ọmọrí lóhùn yọ ọgbọ́wọ́ tó ẹsẹ̀ tó ìtàn ọyọ ọyọ ẹjẹ yín bímini rẹ yọ ọyọ bàtúrú kúrọ náà bàtà sí rẹ ìjọba ara yìí rẹ ọmọ nù lọsọ mi rẹ lu èrè ká àti tánì lẹyìn máa mú kọ́ra àánú àwọn síbi lóde kẹlẹ yìí tàn sí rì ìjọba wà tẹ̀lé yín wọ́n rẹ kàmá nà kàkà kọ́ ọ̀ma nyẹ́ nkatọ́ nù kàkọ́ ọ̀ma nù edorede edorede ìjọba yà á kéyìí lẹ́yìn lu èrè kẹlẹ ká yẹ kókó lọ sí sáà nà ọ̀sọ̀ mi kàá. ẹ̀yìn ọ̀sán náà ṣe ìtàn ọ̀dọ̀kara owó wà jẹ́ ní màá mú ní ẹ̀rẹ́ tí màá tẹ̀lú yà á kẹ́kẹ́ bá sọ̀rọ̀ lákàfọ́ ní bẹ́ẹ̀ ẹsẹ̀ ní ẹ̀mbẹ́ lọ́tẹ̀ ẹ̀ jẹ́ ní màá kẹ́ ní ìṣúwà máa là gòrí ọdún sí nílé wa kẹ́ náà ọ̀yẹ́ ká ọ̀yẹ́ ká mi kà á kọ̀ sọ́mọ́ pọ́tù tó mú rí yìí àwọn kìí ṣe ṣe ojú ojú mẹ́tọ̀ ọ̀dá mi rèé rèé òfin rèé rèé ọlọ́run kọ́ ọlọ́run ọ̀run kọ́ hànà ọ́ dọ́ọ̀mẹ́ ọ̀nyọ́ mẹ́wòó jẹ́ yín kẹ́yẹ bẹ́ẹ̀ ni tẹ́lẹ̀ ọ̀nyẹ́ ọ̀nà ọ̀rọ̀ ká ọ̀nù wẹ́ẹ́ yìí rúwẹ́ mẹ́ tẹ̀rẹ̀ wẹ́ẹ́ bẹ́ẹ̀ mẹ́ta mẹ́rin àti ẹ̀tọ́ kàmí ọ̀làgbàwà ní ẹ̀yẹ ìrẹ̀mọ́ ní ẹ̀kí public máa bá kẹrẹ ẹ̀yẹ nínú ẹ̀kiri ọmọ ní máa bá kẹrẹ ẹ̀rẹ́ máa bá ká ọdọ́ kẹ́lẹ́ máa bí rẹ̀ ẹ̀dí mẹ́rin fi yẹn wá fún wa ọ̀nàmọ̀lá wà tó wa ẹ̀rí náà yẹn wọn náà mi lórí tọ́jú níbi tí yẹn wá fún wa àdéhùn tọ́tù tó mọ̀ nínú àwọn ẹ̀kẹ́ ọ̀nà ẹ̀hún nínú èrè káyé bọ́ọ̀rẹ̀ ẹ̀wọ̀n ẹ̀rì rẹ̀ máa rẹ̀wọ̀n ọ̀bẹ̀ eré àyọ̀ ọ̀bẹ̀ lóòrùn dúdú nígbà tàní náà dìrẹ̀ ọ̀bẹ̀ ọ̀bẹ̀ tẹ́lú wọ̀ ẹ̀fẹ̀ dúwàdú yege dúwèrè náà do awon ya ha aka makanya aka makanya ba ko baka kiri o mori hi an kana wa mu ya gele duro ka wa wa mu ro ba to ken do aka eh yo mori hi onye to mori hi eh sallallahu alaihi wasallam

ọ̀nà yẹn náírà ẹ̀dẹ́ wọn ló rọkọ̀ ẹ̀yẹ kókó ilé láì náà nì. dọ́ọ̀sẹ̀ yẹn wọ́n tó bá a jọlọ bákan ní ní ìṣẹ̀kẹ̀ máa ní ìṣó dúdú dọ́ọ̀wọ́ kànáyà. ami. ayọ̀dàkà lọ́hùn bí na sọ́wé ni. dọ́ọ̀wọ́ tó borí mi. ọ̀nà mẹ́kọ̀ọ́ mọ́ yẹn nínú mẹ́mọ̀ بالدنيا فرقان أي تفرق لكن أمام ذكر الهجاء فرم الغنى فضما أن يقل صنم ديك ويوم كوكوي أوبا كديسي الشرنان فرم الغنى ديك يوضعان بالدنيا فرقان أي تفرق أكرا أيوة أنا أفوزي إيكا مابن إيكا مابن إيكا يسوى ذي جوالي بويا جرام ọyẹ ọbẹ eduane yi yẹ kẹ wà adwọmọ bẹẹ yẹ ezi gẹm ama yàrá yàrá ọmọ ọbẹ yìí adi tuntun mu sọlọ sọlọ kẹyì ọdún ní kẹkẹ yìí ọmọ yìí ọlọdún jẹ ẹrẹ yìí ẹhẹ òsì òyì dọdọ ọmọ wọn tọdọ sẹnu àmì bí tó kẹmí yẹ bẹẹ yẹ di sọ sọlọ tuntun mu yìí. وإما ينزغنك من الشيطان نزغ فاستعذ بالله إنه سميع عليم إيه متى منه أمري أما كانوا من الشيطان هو الشيطان مصدر ويقول إيه له كأمامي مأمامي jòzọ́ kó ọ̀nù àti jòzí ihu náà isu ihu náà ti fáyà wẹ̀ sí ọ̀yẹ́ rí inú kí lè yọ̀ nù. fasayi ndèrò ẹ̀ ọmọdé kẹ̀kọ́ ìṣeré wọn wọn ọmọdé kaka ọgbọ́n láti ní ṣẹ́tọ́ náà rẹ̀ ìnáwó sàmì ìnáwó sàmì ọ̀nà àlè ọmọdé ọ̀nà ọ̀nà àwọ̀ yẹn àwọn ní àkà àlè ìmọ̀ ọ̀yẹ́ ìrẹsẹ́mẹ́ ìnáyà rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ ní أي هو مكاكا إجابة وهم استعاذة مرك أعوذ بالله السميع العليم أبوك ومان جاي يسير ومان إنا يا ماما وهو مريرا كي كاي أبوك ما تمو منو أني ريوي ما يكون مري إجابة واسي فانسي كون بابا معه قرآن مكاكا إسألة وعلا وغاني أبكار أماني أمنتم رسي بايه wama ne mme takbiratul ihram kane anya kare nya na kwa a abu kuma ni shi tama ba za hawa bana da idan da za ni kai umma ka ka Allahu akbar buzu kana ho amma e ona ga ba onu ze na no le ka ne ki jama juba yin sala a bire ni bi yuwa ono vore ka tama do e tama da ba ire yo mo e tama da ba ba shaitan mo ba shaitan láàánú láyàlẹ́. ìjọ ọmọ ìṣọ́ náà bẹ̀ wọ́n bí báyà wọ àsúnjì concentration ayọ̀ ọ̀hún ìsàlọ̀ náà àkójú òtún pọ̀ ní ọdún ìsàlọ̀ ọdún ọ̀bẹ̀ yìí wọ pẹ́pẹ́ ọkọ̀ lákà ẹ̀ta wà náà lákà ẹ̀ra. àwọn ìrẹ́yẹ̀ ẹ̀yẹ́ kùránù wọ́n wà kí kùránù. وهو مريك يا زكي فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم إنه ليس له سلطان على الذين آمنوا وعلى ربهم يتوكلون فإذا قرأت القرآن أمريك جواك القرآن يعني فاستعذ بالله ويسره من أمريك كاين أمريك ويسره من الشيطان هو شيطان نبوذي إنه ليس sultanu ala على الذين آمنوا وعلى ربهم يتوكلون dɔbɔri akaani akani ye a se ka mama an y'o ka fa fura san nene ka kɛ e dɔw y'o nɔmori bɛɛ sa juro nɔmori. mori kɛmɛ akbar. ka taa to a wa yɛrɛ so. sani n'a ka taa to so de azikar ɔno de kɛ mɛmɛ ɔno mo ni nan sɛ paa ɔno no to mo ni sɛ paa edo ara mɛɛ dɔso ma nkaka o kira so se paa ɔno de kira so awɔ de bɔbɛ da hɔ ɔno ɔyɔ ɔyɔ ɔno de to na ha osu ɛwɔ no osu ɛwɔ no wọ́n mọ̀ ọ̀bẹ tó mọ̀ sí yóò sọ̀rọ̀ kẹ́ lọ́wọ́ akibar lọ́wọ́ akibar ṣètàn ọ̀rọ̀ ìjẹ́ rọ̀ bíi zi bíi zi kanáà. إذا أعلم من قد قامت الصلاة فقد قامت الصلاة نما الله أكبر الله أكبر لا إله إلا الله شكر منيزه أنا أرى دوس الزيتارة 1000 كيلومتر أنا أرى أريد أن أقول لك الله أكبر فإذا قرأت القرآن فاستعذ بالله إنه فاستعذ بالله من الشيطان الرجيم إنه ليس له سلطان على الذين آمنوا وعلى ربي يتوكلون أمريكا هذا كان قوانك أعوذ بالله من الشيطان الرجيم o ọdọ kẹsẹ yìí àti ìka wọn rẹ sọ wọn rẹ susu rẹ wọn àyè wọn rẹ o tó o bẹ náà kíkà náà hàn mí ma wọn bẹlẹ mí mi ẹsẹ a ló bẹ yín ma amadu mu nisọ yẹ tẹnika ọ ẹnu kata mọ nyi tóra nana bawo adana bawo dɔwɔ wúlò ní siri wúlò ní kàwọ wúlò ní sàbọ iná ìbàwọ ọdún ní ìlú ìlú yàrá ẹ̀rọ náà wúlò ní ẹ̀nẹ́ ọmọdé kìkì táwọn kata tó wà rẹ fún un ɛna ha wuli dɛ nɛ ne sɛ turu omori omori ti se tɔnɔ nkata to awa yɛ so ɔma nu ka tɔnɔ mo fi nto omori mi ɔnu ka tɔnɔ ɔnu omori omori ɔhore yɛ ɔnu si ta lɔkasi ta ni mɛ hɛ yi huhu ami ami abanyika ọkanakore ẹnakọma ọkanakore omuli osi tiẹ ni ẹfẹ yọ ebe abaari ọrẹ na omuli ọrọ ọrẹ ọrẹ amin amin na. إن الذين اتقوا إذا مسهم طائف من الشيطان تذكروا فإذا هم مبصرون وإخوانهم يمدونهم في الغي ثم لا يبصرون نمر نمر ما حدوك إن الذين اتقوا أولا أنك كائن ويوم ريان مني ina ladina taqaw enene hianwa shiri komime ọ̀rọ̀ ilé bányabányá ẹ̀nẹ̀ dínú lè rírí ọ́ ìdámọ́sà ń tọ́ ìfún mínà ṣẹ̀tọ́n tẹ́lẹ̀kẹ́rọ̀ ẹ̀rẹ́ ìdámọ́sà ń tọ́ ìfún mínà ṣẹ̀tọ́n ìjọ ọ̀kẹ́ ni wọ́n hùwà ṣẹ̀tọ́n sẹ́yìn tọ́ ìfún tọ́ ìfún náà àtọ̀bàrí donc kìlọ́mà ibi yìí ọmọ ní ọjọ́ rẹ̀ ìfẹ́ ni kẹtọ́ ìfún lọ́kọ̀ ọ̀rẹ́ kù lọ́kọ̀ tó mú nínú nítumọ̀ lọ́fẹ́ ni tọ́ ìkẹyẹ ọmọ bí ẹrù anáwọ̀mú ṣètàn rẹ̀ ní ìjìsí kára yà ní ìjìsí kára yà ọmọ ẹ̀rọ wàá sọ kẹ́nà kó ẹgbẹ́ lọ́rẹ́ rẹ̀ dede sikara kɛlɛ wɔresɔ kɛkɛ kɔ dɔrɔ lɛ dede sikara kɛlɛ akɛnɛ tɔɔ yɛ fɛ zɔn ina lɛbi tɔkɔ awere ne tɛ nye wɔyɔ mɔri idan ma sɔn tɔɔ ifun mina sɛtɔn ìjà anyan kɔnɔ kanyɔrɔ hɔn bɛ sèpaani àti kóma anyaro ɛnɛ amáàzàmà wọn yɛn jɛ sá ɛrɛ ɛrɛ ɛrɛ ka makomɛ nana mudi yɔrɔ nana. abikoma anyi jiwiwi anashirikana na wale lama ikitumi taif ojai allama الألم الذين يجتنبون كبائر الإثم والفواحش إلا اللمم إن ربك واسع المغفرة هو أعلم بكم إذا أنشأكم من الأرض وإذا أنتم جنة في بطون أمهاتكم فلا تذكروا أنفسكم هو أعلم بمن اتقى أمري ijo juwa lọrẹ lọka alame kaka yẹ tẹ ni bọna kaba yẹrẹ ifi ẹni ní akẹ yẹ lórí ilé banyabanye wọn fọ wá yíya àti ilé banyabanye kaba yẹrẹ ifi wọn fọ wá yẹ àtàyè kẹnẹkẹnẹ ẹ banyabanye. علم الفواحش كبائر الإثم والفواحش فاحشة ahora lo dɔjɛ yɛrɛ kɔ isɛ ama abe idile kaka ɔhun nínú bɛ ní ilé ɔba pɛ odibi ayika are are ayi lɔ fawaahisi lɔ ɔyɛ banyabanya ayika jodi bi ẹnẹnẹ mu lè rí rẹ ìlà lẹ́màm dé kí yí wíwí ọ̀kọ̀kọ̀ wọn lẹ́màm àti yí wíwí yìí omori mana mọ kàtìtìkà do àbámakà kásìtà kúrò náà anafin kawa èyí lè rí rẹ báyabáyà ibi abáyé wọn lè rí rẹ àgọ istik fáwọn ọbì yí wíwí rẹ wọ́n wá kẹ́kẹ́ sọ̀kúrò náà amuri أما ما إنا أمري أهفا إن تجتنبوا كبائر ما تنهون عنه نكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كريما wọ́n wọ́n ní kẹ̀yẹ́ ẹ̀nà lórí ẹ̀bányábányá níbi ọ̀nà nìkan ẹ̀hún ọ̀nà nùkà síra ń kó sẹ́jẹ̀ àtẹ̀kùn ibi ìwé ìwé ẹ̀dọ̀nù jẹ́ ibi ìwé ọ̀nà nìyí ọ̀ṣọ́ kánà kó lè ọ̀nà òdìkẹ́kùn mọ́tòkálà nkẹ́rì ìmà lọ́nà ọmọlẹ́sì ètò àkọ́gbòòrò àhánányọ́bányá أنا honorable ona bal janna mo yada ko إن الذين اتقوا إذا مسهم طائف من الشيطان تذكروا فإذا هم مبصرون أمري كنا لا كان ينا إذا مسهم طائف من الشيطان إذا أن أقول أنا هم الشيطان أنا كان ينا ìlọ́mọ sàmútọ́ ìfúnmínà ṣẹ̀kọ́n ìdí ẹni bí wíwí ẹni mìírí aláṣẹ́tọ́ ni mẹ́rọ kẹmẹ́rí tẹ́tẹ́kẹ̀rú dẹ́rọ̀mọ́ tàmà ilé òmùrí dẹ́rọ̀mọ́ tàmà ilé òmùrí fẹ̀yìdáhó mọ́mùsòrò déyé ní kú yí sẹ́ṣẹ́ tán kàṣẹ́ tán ọ̀la ìmọ̀sánà dẹ́sẹ̀ mi túbà dẹ́sẹ̀ rẹ̀ mi sèkpà dẹ́rọ̀ bani ní ilé òmùrí dẹ́rọ̀ bani ọ̀yẹ́sà sọ̀ òmùrí فإذا هم مبصرون وإخوانهم يمدونهم في الغي ثم لا يبصرون وإخوانهم يمدونهم في الغي أمريك إنما بأن يرى الشيطان أن يرى الشيطان إنما بأن يرى الشيطان إنما يمدونهم في الغي الشيطان هو ما كيكواه هنا dasita na yiwa kata hunaba ibi yomori haye imakobi ayi na ibi bi yɔ ayi na láti tó mi. awo yɛ ka yi ndi yɛlɛ nɛrɛ nyɛ ɔbi ya nɛrɛ nyɛ nɔbɔ ɛ nyɛ nɔbɔ bɛ nini yɛ kɛ wɔtɛ yi wa n'oba sita sita kɔnɔ wɔn nyɛ maa ma ka yɛ ki iyan ava afa ɛnɛrɛ ɛnɛrɛ yɛ mɛ ba afa nisɛ ka nyɛ wa ɔkɔlɔn wɔn sita ma ɛnyɛ maa ma ɛtɛrɛ. lọ́tún tó mú rí nìyí. owó wọ̀nyẹ̀ tó fún ọmọ rí ìjà yín ká èrè ẹ̀rọ ìràgbọ́sí ìtànà ọ̀fọ̀ọ̀fọ̀ kẹrin afáyà ọ̀kà ọ̀kà kẹrin ìràgbọ́sí ìtànà káwọ́ one hand kẹ́nẹ́ wá. ẹ wá bẹ̀. àti ìtọ́ni ilé yóò dùn wéèrè. lọ́tún tó mú rí nìyí. lu ọba kọ ẹ̀ka ẹ̀wẹ̀rẹ̀ ní ọdún ọmọ rí ẹ̀wẹ̀rẹ̀ ṣọ̀kú mọ́kùnrin ọmọ rí yẹn náà wọ́n gé po kata wọn bọ mọ ní wọn o lọ́rọ̀ yẹ wọ́n kata agukọ mọ ní ka yẹ ẹni ìwọ kata yẹ mọ dùn náà hàn fẹlẹ yìí yẹ mọ dùn náà fẹlẹ yìí ẹ ìwọ kata náà yẹ àwọn àwọn ọ̀dà wọn. ìlú kẹtẹ náà yẹ yàrá yìí kẹmẹka yẹ ọ jẹ kẹ fún kẹmẹka yẹ mẹwàá yẹ mi. o kata náà wà fún yẹn ní bá wọn yẹ dàbí nẹ gánà wọn kẹ ẹdà bọbọ ẹdà kára wa ẹ ẹsẹrẹ wa bẹ́ẹ̀ náà yà á mẹ bẹ́ẹ̀ sáwọn mẹ́kẹ̀lẹ̀ ni wọ́n kẹsọ̀ láti ọjọ́ mọ̀rí yìí wọ́n mẹ́yẹ kò mọ̀rí ọwọ́ gbàgbà náà wọ́n àwọ́yẹ tó nà mẹ́rẹ́ gbàgbà náà kọ́nà gbàgbà náà wọ́n àmà ìsọ́nà ẹ̀kẹ́ yìí ó mọ̀rí ẹ̀kẹ́ yìí فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا فقاتلوا أولياء الشيطان أمريكا كوهانا أكوهانا أولياء الشيطان إنما نقوم بشيطان لا شيطان ولا نقوم منه إن كيد الشيطان كان ضعيفا kàbí irọ́ pàṣẹ ìdáhùn òmùrí ká ọkùnrin ẹ̀fẹ̀ẹ̀fẹ̀ ọkùnrin ndomori bana kaka iyo panye neyo inna kaida kunna azim iwa pa umenye ne oda rafa oda bayi batoto muni sallallahu alaihi wasallam iwa pa shaitan dona kumi doko afuka kaulu billahi min ash-shaytan ar-rajim au kasi shaitan kwa kuchi súnmọ́ òmòrí ọgbọ́n òmòrí bọ̀bọ́ mẹ́rin kí bá ń nàní àká ìwà tí ká ní wàá yìí bọ̀bọ́ yà rọ̀ wà rọ̀ yà. àmà yìí ẹ̀yẹ́ kí ni súnmọ́ sí ìtàn mi. anyọ̀rẹ́ sọ kàtúmọ̀dì ẹ̀ náà ní márada alimarada tún ní sẹ́yàfì ẹ̀sọ́ àti yẹn lọ àpá yìí mi rúkú yà máa là òyà náà yìí ní wọn là dùn àmì bí kúrúkú yà jẹun náà yìí sẹ́yà nìkẹ́ni àmà àti ìgbà náà dɔɔni si dai wakuma nkakɛ wani bira ibi diri dɔɔsiri nu wɔ paapa wa yɛ sa ina dɔɔsiri nu ɔkunyɛ bɔ. lọ́tù tó wù sí. ìnana mi kò pẹ́ ẹ́ wọ́n wọ́n bá diri alimari na ṣayàfin amalika e, wa bi gahi a wabi ka ye ɛbɛrɛ yi ko kɔnyara kɛ na ɛbɛrɛ tɔɔba ìjọ ojú kɔnya dɔn wọn ni àyà kò tàbí àyà náà sɛ sɛ àwọn wa lu horo wọn bɔ mu lu wa bá ju yɛ mu rukun yɛ yi ma ɔnyɛ wa ha wa ɛyɛ ba ha wa ɔnya kan ɛwɔ yi kan ɔnya kan stress láti ohun tó mú yìí ọ̀nà ni rúkú yà stress ọ̀nà pass through ever. bà hà bù it is easier ọ̀rẹ́ ń kọ̀ lọ́yà sẹ́kẹ́ ní duwami rúkú yà dankaye wọ́n sún wọ́n fọ́sí rẹ̀ sún because ọ̀nà máa jẹ́ wàhálà yìí dáa wọ́n kẹta ó gbọ́ àṣeyíká ní rẹ̀ wọ́n àná inú wọn jẹ́ ọ̀nà kàkànyà ẹ̀rẹ̀ ìkàwọ́ máa nà jẹ́ ẹ̀rẹ̀ ìkàwọ́ máa nà jẹ́ kẹ́ni ẹ̀yẹ ẹwà lọ wọ́n wọ́n jẹ́ ní dúró lẹ́kẹ̀ẹ́ nínú ẹ̀nà fún ẹ̀ ẹ̀ bára ẹ̀ because position position náà nìgbẹ́ bẹ́ẹ̀ yẹn náà ọ̀rọ̀ àwọn kàkà àwọn bá yìí kò ní sèse ọ̀ sọ́ọ̀sì slọ́tì tó mú rí mi ẹ̀mẹ́bìrì ẹni bá yẹ ẹ̀ náà pẹ́kẹ̀ ẹ̀ gára ha jòdì rẹ̀ rẹ̀ ní jòdì náà ẹ̀ wọ̀rọ̀ bẹ́ẹ̀ bá ní jọ̀rọ̀ wá kọ òmìnirúkú yọ ọ̀hẹ̀ yọ. omeru kwe ọhẹ lọtí ntọ́ ọmọdé yìí tìyẹ sọ mẹtọ náà náà náà wọ́n bẹ̀rẹ̀ báwọn ọ̀hún náà mẹru kwe ọ̀nà ìpanadọ́ yẹ́wò rẹ̀ kẹ́ máa fún ma ìpanadọ́ lẹ́rẹ́ ìjọ ọ̀nà àtọ́ àmọ́ ajé nà ányẹ́ wọn wọn àhà rẹ̀ ẹwà wàkẹ́lẹ̀ ó na-etinye yẹn lọ́dún ẹ̀yìn na náà ẹwà gẹ́ẹ̀sì wẹ̀ náà lọ́dún dèrè oyizi mọ́tún tó mọ̀rí nìyí. wà ìkúwà náà hún yẹn mọ̀ dùn náà hún fẹ̀rẹ̀ báyìí tó máa láàyè fún ni ẹ̀yàrá nìyí.

ومن تأتيهم آية قالوا لولا ní tó mú rí ní agbúrí ejókù agbúrí yóò ní káyà dáwọ́ àbáyọ̀ yẹ wà dàrí yìí náà jẹun wáyé sọ́nà àwọn ilé ọ̀sán wúrò náà mọ́ níyàn sí mọ́ ẹ̀rẹ̀ ẹ̀kúrẹ̀kúrẹ̀ ń dọ̀ ọba ìtẹ̀kẹ́ omuri ɛmɛ wa sɔn ma ŋun ɛwɔ ni omuri ɛwɔ abɛ kɔ ŋun ɛwɔ ni abɔni asitɔ mɔri omuri ɔsi ni hu dɛbɔ omi nesu bɛ ɔsi dɔwɛrɛ si ni ɛmɔ naani bi abaare ma yi ne tutu ya yi dɛ omuri amin bɛ ɔmo ma dɔdɔ aba mi yiri mɛ kó yà adi ŋlɔ ma lɔ kɛya amesera wani ma du ya lati mi ba da imi ma nere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 إنك حميد مجيد اللهم يا بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا صريق المستصدقين يا قياس المستجيبين يا كاتب السور يا أرحم الراحمين يا مجيب دعوة المضطرين يا إله العالمين بك ننزل هوائجنا وأنت أعلم بها فاقضيها برحمتك يا رب الراحمين بك ننزل هوائجنا وأنت أعلم بها فاقضيها برحمتك يا رب الراحمين بك ننزل هوائجنا وأنت أعلم بها فاقضيها برحمتك يا رب الراحمين إنك لما تشاء قدير وبالإجابة جدير نعم المرء من النصير إلهي من الذي دعاك فلم تجده ومن الذي سالك ولم تعطه ومن الذي استجارك ولم تجره ومن الذي استغاث بك فلم تغفر ومن الذي توكل عليك ولم تكن وغفا أغفنا يا مقيم اجعل بنا ما أنت اهل فإنك أهل التقوى وأهل المغفرة ولا تجعل بنا ما نام اهل فإننا أهل الذنوب المعصية يا سريع الحساب يا شديد العقاب يا غفار يا رهيم يا فوق الحق والنوى يا مفتح الابواب يا مسبب الاسباب يا غفر الخطايا يا ساتر العورات يا من البليات يا مقل الآثرات يا مهي الأموات يا قاضي الهاجات اقض هوائجنا واكش مرضانا وارحم موتانا واستجب دعوانا وصل على أهيائنا اللهم اغفر لنا ولآبائنا ولأمهاتنا ولجميع المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات الأحياء والأموات برحمتك يا رب الراحمين اللهم انصرنا ولا تنصر علينا وآينا ولا تعن علينا وآثرنا ولا تؤثر علينا اللهم احسن عاقبتنا في الامور كلها واجرنا من خزي الدنيا والاخره اللهم اقسم لنا من خشيتك ما تهول به بين بيننا وسيفك ومن طاعتك ما تبلغنا به جنتك ومن اليقين ما تهون بين مصائب الدنيا ومتقينا بأسمائنا وأبصارنا وقواتنا ما أبدا ما أحييتنا واجعله الوارث منا واجعل ثارنا على من ظلمنا اللهم اجعل ثارنا على من ظلمنا اللهم اجعل ثارنا على من ظلمنا يا جبار السماوات والارض يا من له ملكوت كل شيء انك لما تشاء قدير الهنا انت المحرك المسكن لكل ما وقف من جبن الخيرات والشرور وفي حكمك الهم ولا والعقل من الامور وبيدك وعن مشيئتك تصاريف الأقدار والقضاء المقدور وأنت أعلم بأجلنا وضعفنا وذهاب أهلنا وقوتنا أنت باعودنا مما يهل بنا من الشرور وأن اتصالنا بما نريد الوقوع فيه من الخيرات أو ما لا ما ضرر في جميع الأمور وقد وقفنا ببابك والتجمع جنابك ووقفنا على آثارك مستغيثنا بك في صف ما يهل بنا من الشرور وما ينزل بنا من الهلاك مما يجري به فأحق الدهور مما لا قدرة لنا بلا تأمله ولا قوة بنا لا طله فضلا عن وضله وأنت الأفو الكريم والمجيد الرهيم الذي ما استغاث بك مستغيثا إلا أغفته ولا توجه إليك مكروب يشكو كربا إلى فرجته ولا ناداك ضرير من ألم بلائه إلا عصيته ورهنته وهذا مقام المقتدي بك والملتدي إليك فارحم ظل وتضر بين يديك وكل لأونا وناصرا ودافئا لكل ما يهل من المصائب والأحزاب ولا تجعل عظيم الذنوب هاجبة لما ينزل إلينا من فضلك ولا مانئة لما تصفر به من طولك وآمنا في جميع ذنوبنا بأفضل غفرانك وفي جميع زلاتنا وآثراتنا برامة إيطانك فإنا لفضلك راجون وعلى كرمك معولون ولنوالك سائلون ولكمال عزك وجلالك متضرعون فلا تجعل حظنا منك الخيبة والحرمان ولا تنم من فضلك الفرد والخذلان فإنك أكرم من وقف ببابه السائلون وأوصى مجدا من كل من تم فيه الطامعون فإنه لك المن الأعظم والجناب الأكرم وأنت أعظم كرما وأعلى مجدا من أن يستغيث بك مستغيث وترضى خائبا أو يستعطف عهد نوالك متضرع لك ويكون هضمك الإيمان لا إله إلا أنت يا عمي يا عظيم يا مجيد يا كريم يا واسع الجود يا بر يا رهيم إنك لمفتى قدير اللهم يا إلها وإله كل شيء يا إله الأولين والآخرين يا قوي الجبارين ويا رب العالمين غضبت المتكبرين وقمعت الظالمين ولا يقوم لأمرك ملك إلا وذل ولا جبار إلا وخدع أمدت الأول تميت الآخرين وتعلم سر وأخفى وتقني يد الظن فلا يبسطها وتغني أعين الناظرين فلا تبصر من منعته منها وتكفص طبل الذنب من نصرت وتهين آباءك إذا رمى أولياءك وأنا عبدك فمن لكل ظالم غشوم فاجر ختار واردد كيده في نهري يا رب العالمين اللهم أعز شهد إصابا ظلمة فلا يبصرون وانق قلوبهم فلا يفقهون وأسند الفنه فلا ينطقون واقبض ايديا فلا يبطشون وأسألك يا إله من ترانا وأن تمنعنا منهم بحق الكرة التي رفعت بها السماوات ودهوت بها الأرضين واستعليت بها عرشك وقبضت بما اجتمع في الأرض يا الله يا هيا قيوم يا من ليس كمثله سوى السميع البصير آتنا ونجنا واقض هاجتنا وهبها لنا بحق علمك المكنون وسرك المكتوم وفضلك المعلوم أسبل علينا رداء سترك الذي فقرك الرماح ولا تجره الرياح لا تجعل الظالم علينا سبيلا يا رب العالمين أنت تنصر المظلوم وترد الغشوم وتمنع ما شئت ممن شئت إما وما مالي ونفسي وما ملكت يدي مما هضر معي واهز ما غطى عني فإنك جاهل لا تغيب وهاجر لا تزول وهل ملته يا رب العالمين أدعوك يا نور النور ويا نور في نور ويا نور مع نور ويا نور فوق نور ويا نور تضادي كل ظلمة وتضادي كل شدة وكل شيطان مريض ويقضي كل جبار متكبر اللهم بحق ما تعصك به وخلقك إياه اجعل خير من رمض لي في نفسي وأهلي وأولادي فقدني فإنك تم من شئت ولا قادر غيرك ولا حاكم سواك وبحق الاسم الذي استقر به أرسل وبحق الاسم الذي استقر به كرسيه يا الله العظيم وأعظم الله هيبتنا نورا تقلبني جميع بيد راموني وتزيدنا قوة لمن يريد ظلمي فيا ربي ويا رب كل شيء يا رفيع جلاله ويا عظيما سلطانه ويا كبيرا شانه يا الله المعمود في كل سهل يا هل الله يا إله ويا حكم الله حكم الله يا من له العظمة إذا القطاف عظمة المتكبرين يا من لا يفوت هارب ولا يدرك طالب تدرك الأبصار ولا تدركك الأبصار وأنت العزيز الحكيم ولا اي شيء ولا يرجلك سوى شيء اشق المرمى بدر بما يوقف عنا وارد الكيد عليه وألصق بمرمى من كيده وارثنا يا صمد يا خير من عبد يا من هو باق للأبد وارثنا يا صمد يا خير من عبد يا من هو باق للأبد وارثنا يا صمد يا خير من عبد يا من هو ضعف الا بك هب لبركتك بركتك ولا تسر لي سواك وصل صنازيلا وقلبة مبينة وجل من لدنك سلطة مصيرا بك استنصرنا وإذا كفانا وعليك توكلنا فلا ترضى بقائدنا من عندك ولا تختار جنبك رب العالمين يا كريم يا كريم يا كريم اللهم يا ذا الرحمة الواسعة يا مطلنا على الثرائر والدمائر والهوادي والخواطر لا يعزب عنك سهم أفرت فيضا من فيض فلك وقبضة من نور سلطانك وأنزم فردا من بحر كلمك أنت بيدك الأمر كله ومقال لكل شيء فهب ما تقرب بأعيننا وتظن بأسوى الغير فإنك واسع الكرم وكثير الجود حسن الشيم فبذلك واقفون ولجودك الواسع المعروف منتظرون يا كريم كرام كان من راهمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا فارحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما ربنا سوف عنا عذاب جهنم إن عذاب كان غراما إنها ساءت مستقر مقاما ربنا أتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار توفنا مسلمين مؤمنين بعد طول الأمر في صحة وعافية وقوة جسم وقدرة بدن وسلامة أعضاء وسعة رزق وزيادة علم وإيمان وذهاب هم وغم وذهاب مرض وإلة وسقم ووجع وورم وألم يكون بالصالحين فعالا لما يريد اللهم جل آخر كلامنا بقول لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم آمين آمين آمين الله على النبي صلى الله عليه وسلم الحمد لله